وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة كل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار يزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب أخرج الإمام البخاري وغيره عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يقول الله عز وجل ثلاثة أنا خصمهم يوم القيامة رجل عطى ثم غدر ورجل باع حرا فأكل ثمنه ورجل استأجر أجيرا فاستوفى منه ولم يؤته أجر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد أتوقف الله ọba tí ó kà wá sínú ìjọ ànábì sallallahu alaihi wasallam níjọ tọ́lọ́wọ́ ọba sọ wípé kuntum khayra ummatin ukhrijat lin-nas ẹ̀yin ló fi ń lóore jù ní àwùjọ láàrin àwọn èèyàn tọ́lọ́wọ́ ọba mú jáde fáwọn èèyàn tọ́ tọ́lọ́wọ́ àbí láàbí lóore jù ta'muruna bil ma'ruf wa tanhawna 'anil ẹ máa pàṣẹ dáadáa ẹ sì máa kọ̀ǹtì òdà sábà ní nǹkan tíjọ ànábì tíjọ mùsùlùmí tí wọ́n fi yàtọ̀ sí ẹni ìjọ ẹni ẹ̀sìn òun náà ní wípé al-amru bil ma'ruf wan nahy nǹkan tó bá dáa á pèrè àwọn síbẹ̀ ntí ò bá dá àpọ̀ fúnra wa tọ̀ iṣu wa ni pé báwo la ṣe wá ṣe é ìyapa lè wá mi lé àṣẹ ah, ká ṣe ilé ìdájọ́ ṣe ká ṣe ilé ìbáyìí ẹ̀ṣẹ̀ ká ṣe ilé ìdájọ́ bí tí báyìí ṣe ká ṣe ilé ìkàlẹ̀ yẹn àmọ́ pé à ń ṣe rárá anybody tó bá ti dìnnà ìpé kò sí nínú ẹ̀sìn ìyẹn lọ gbé ìrírí gan alhamdu bil ma'ruf wal nahy anil munkar débi wípé kódà ọlọ́run bá tún sọ fún wa pé nínú nǹkan tó ń sọ tó ti wà lákọọ́lẹ̀ kánàkì tó dé nínú tíra àwọn yahuda àtàwọn nàṣọ́rọ̀ tọ́lọ́run bá fi wòye àtẹ́jà àtàwọn ìjọ rẹ̀ ọlọ́ni àtàdínà yàtàbíhùn rọ̀ṣúlà nàbí yàtùmí àlẹ́sì yẹ̀jìjúnà fún ọ̀túbà ìndà òfin tọ̀rọ̀ yàkúrò fi màrú wọ́yẹ̀ hàwà. àwọn tí wọ́n tẹ̀ lánàbí sọ́lá lárọ̀ mẹ́ta ànábì tó ṣe wípé òjíṣẹ́ ọlọ́run àtúnṣe ọlọ́run ọba ni ẹni tí ó mọ̀ ké tí ó mọ̀ kọ́ ọlọ́run ànábì tó ṣe wọ́n ti bá a lẹ̀ lákọọ́lẹ̀ lọ́dọ̀ wọn nínú tàwọn wọ́n yẹ àwọn àdìmọ́ká yóò máa kọ̀ fún wọn tó dà pẹ̀pẹ́ kẹ́sì ìgá tó sọ pé ó dà ọ̀pọ̀lọpọ̀ àkùdà kẹ́sì tó sọ pé ó dà àdámọ́gbà àkùdà wẹ̀lmúnkà àti tí ò dá tó ṣe fi kọ́ra kẹ́sì tó sọ pé kò dá ọ̀pọ̀lọpọ̀ kò dá kẹ́sì tó sọ pé kò dá àdámọ́gbà kò dá ọlọ́run bá fi ròyìn àwọn mùsùlùmí kó dà fáwọn mùsùlùmí tó dé ó náà ní gbogbo ẹni kọ́ni tí ó bá sọ̀rọ̀ ọ̀pá pé ẹ̀jẹ̀ àmùsùnmí sọ̀kan ẹ̀jẹ̀ àsọ̀kan ẹ̀jẹ̀ àsọ̀ ẹ̀ bọ́lọ̀ bá ti sọ̀rọ̀ sọ̀kan yóò sì máa sọ̀rọ̀ àmùsùnmí máa lò fún òun náà ní ìlànà fi ń dú níbi wà níta àmọ́ náà wo lágbà sọ ọ̀nà gbà wo lágbà ṣe iṣẹ́ ńláńlá ní iṣẹ́ àwọn onímọ̀ ni Islam kọjú ọ̀rọ̀ instruction nìkan ìbọn ni ẹ̀rí ẹ̀ ìbò lẹ̀rí ó wà flight tani ó wà àplikébù ọ̀nà ìgbàwó lágbà èwo lákọ̀ọ́kọ́ sọ ká tó ń sìn iṣẹ́ ńlá ńlá tọ́ láti bí ọ̀sẹ̀ méjì mẹ́ta sẹ́yìn à ń sọ ń pa bí Islam ṣe dá sí mọ́ àmàlà àtúwá especially ọ̀rọ̀ owó ọlọ́ọ̀bá ti pọ̀ wá mọ́ lórí ètò kẹ́kà fúnra wa náà mọ̀ ń bẹ́ ọlọ́ọ̀bá mọ̀ wá ó kù màdá mọ̀ wa kò sí ní búlọ́ọ̀kù kankan tí ó jòrè fún wa bọ́lọ̀ bá fi lè búlọ́ọ̀kù kankan àbúrú yóò jẹ́ yìí bọ́lá bá wá búlọ́ọ̀kù kan náà tó wà pé yóò bá tó jẹ́ nira fún ayé ara ti bíẹ́ torí kí nira máa ti pọ̀. láàmú ní balance gbogbo bẹ́ẹ̀ bá ti ń fojú kan wò báyìí láìpẹ́ òdù kí èèyàn lárí máa ń kàn wá. Hmm? bẹ́ẹ̀ bá ti mójú kan báyìí kan wáyé ti wò bó bá ti fojú wele o kò kò kejì báyìí táwọn ti jẹun papọ̀ ó di àárín tọ́lọ̀ ní alẹ́. bẹ́ẹ̀ bá fọkàn sí pé ah, ó gbọ́dọ̀ lé ní yóò lárí máa ta kò tí ì lè tó bó ti fọkàn sí pé ẹgbẹ́ ẹjẹ àdá gbogbo ẹ nílé ayé ti kọjá bẹ́ẹ̀ ẹjọ́ làyé kan ẹ Ọlọ́run wa sọ fún wa nígbà tí ń sọ̀rọ̀ àwọn èèyàn ìlú àwọn èèyàn tọ́lọ̀ kẹta òṣùwì jẹ́ Ọlọ́run sọ̀rọ̀ pa ilé oníbi òyìnbó àdúrà lọ́mú àǹtọ̀fà àwọn alẹ́ tó jẹ́rìí Ọlọ́run Ọlọ́run bá fún wa yọ̀ǹda ó bàtẹ́ ẹ fún àwọn alẹ́ tó ga everything kó ga twitter tó ń rétí mọ́ṣáláṣí kó ga ọlọ́mọ mọ̀ sọ́kọ́ antorofa kó ga kí ló dé tẹ́ ẹ̀ tí ń pè wọ́n fi ń dó sí kó ga òun ni wípé ẹran bí islam ṣe rí òun òun ni wípé bá a bá ní kẹ́ni tí ó pè wọ́n bá gbómi tó ga wọ́n dẹ̀ tí ò bá gbọ́n tí ń wí yóò rí. Ah, èyí tó bá ti délẹ̀ ẹ̀rọ ló fẹ́ pé àsìkò ló tó nù. a fẹ́ kàn bá ífẹ́ẹ̀tì gbígbọ́ àti rírí papọ̀. pé kọ́dà ibi tó ń rè ò bá dé ẹgbẹ́ tó bá ti yé ná àsìkò ló ti tó. lẹ́yìn kejì omi wípé ó ṣe wípé bí ìsìláàmù ṣe tó òní jẹ́ nǹkan tí ó pamọ́ yóò hàn yóò hàn ẹ̀sìn ìsìláàmù yìí tẹ̀ fẹ́ sẹ́sìn eré nǹkan ní pamọ́ torí ẹni pé ìdájọ́ ìsìláàmù ń gbà fi ṣe ọ̀tọ̀ ní ìdájọ́ rẹ pípé ọ̀tọ̀ ní ìdájọ́ rẹ nínú the whole scheme of things bàbá ti dára ní dáhùn kí ni ìdájọ́ ká pè rán ẹ́ ní yorùbá pàtàkì àmì tí ó sọ fún wọn ní ìrún tó bá ti kí tó bá ti pè é kò ní rùn ó pàtàkì pátápátá ká ní àtúntò mu àtàlẹ́ àmọ́ kì í ṣe ìdájọ́ tá a fọ́nù fíkì yìí náà ni ipò rẹ̀ ní ìpè ń ṣiṣẹ́ mi tó yíyan lọ ara fẹ́ títẹ̀ ń ṣe òní pé ìzáàrú sí ìlà táwọn yẹn sọ pé ah, táwọn mùsùlùmí bẹ́ẹ̀ tún ìgbà wọ́n mímú ọ̀gbọ́n tọ́bẹ̀ lónìí yóò lọ́tọ̀ ó tóbi jù dájọ́ tá a fún lọ ní ilé. gba aṣíwáwá gba àti ẹ̀gbọ́n tán ti ẹ̀pẹ̀ rún àgbọ̀dọ̀ jẹ́ tuntun kankan ní ẹ àti ẹ̀gbọ́n tán ẹ̀pẹ̀ rún káwá ní mùsùlùmí là ń wò ó pé so ọlọ́run ilé ọlọ́run ẹgbẹ́ ìga wọ̀nyí sọ̀rọ̀ bí àsùnwó bàbá gbígbà ká dáko ọlọ́run mi okọ̀ ọlọ́run náà máa ń dáko mọ́sálásí ọlọ́run wa ní mọ́sálásí yọ̀sọ́dìbò láwù bí àbẹ̀gùdù wíwà àsọ́ọ̀lù àwọn tó wọ́n fi ọlọ́run ọba bẹ́ẹ̀ tí wọ́n máa ṣàfọ̀mọ́ ọlọ́run ọba bẹ́ẹ̀ láàárọ̀ àti nírọ̀lẹ́ òun làwọn tó ń fẹ́ describe afẹ́ sì rántí ọlọ́run àwọn tí wọ́n sì rántí ọlọ́run tó fà wọn ọlọ́run afẹ́ ròyìn ọlọ́run ìjáàlù àwọn èèyàn kan àtọkùnrin àtọbìnrin láti bí ìjìyàrá tó wàlà bẹ́ẹ̀ àǹtíkiri náà. tó ṣe ń pé bá a ṣe àlá àwọn kan tó wò tó bá a ṣe àlá àwọn kan tà kan rà tó kì í kọjú wọn kó níbi ìrántí ọlọ́run. ṣé wàá wá àyà ìgbàsíbí méjì bá wọn. àyà ti ẹ̀stábílíṣì wípé agbọdọ ka ìrún agbọdọ ka ìrántí ọlọ́run ka zàká fún tó sọ establish pé ah, àwọn akẹ́kọ̀ọ́ bá ń ká àfihàn ká má wàá lọ ka ká má ra jà pọ̀sítọ́lọ́ ọba wí ni pé àwọn tó fi títajà àti ẹ ẹ kọjí ẹ àti aláàbò tajà rajà ni àmọ́ báwùjọ mùsùlùmí ṣe rí nù tẹgbẹ́lùmọ́ ìmpọ́táǹsì ẹ́ ìmpọ́táǹsì tí ọlọ́run ọba wí. lẹ́yìn pàṣẹ náà ọba búlọ́ọ̀gù ẹ̀ sọ́kẹ́ sábà ti pè ń rúnjúmọ́ o ẹ̀bí tí ara lẹ́sìn àbí. ṣé ẹ rò pé ó yẹ ká fún sọ ọmọ ní kí ìbáṣe ìmpọ́táǹsì pé wọn ṣé ó yẹ ká sọ pé tọ̀sán bá ti wá kírun jùmọ̀ tán o ẹ máa lọ sájà pa kò yẹ ká sọ mọ́ ah, bìbọ́ ẹ máa sọ tó fẹ́ pọ́ìntì sí pé mọ́sálásí ní ìkọ́kọ́ láti rẹ́jọ́ ọlọ́run o láti ṣe tẹ̀sí o ìdá kúdi yá ti sọ̀ dáa bàbá ti wá parí ìpanu tẹ́sírò fún àbí ẹ fọ́n ká sórí ilẹ̀ wọ̀ dọ́wù ọ̀nà ẹwà nù rẹ̀ ọlọ́run ìwà nù rẹ̀ ọlọ́run pé ẹ lọ lè ṣiṣẹ́ kó kálukú lọ lè wájẹ kó kálukú lọ lè wówó wà láàyè lọ́wọ́ mo fi ṣeré mo fi ṣeré torí pé bàbá fẹ́ rẹ́sì lọ́wọ́ méjì ẹ fi ìjọba tó ń sọ̀rọ̀ pẹ̀lú dúkìá yìí òwò iṣẹ́ tá a bá ní kó ṣe dúkìá tí mọ́tíláṣí náà yóò ti wá rí dúkìá yìí. mọ́tíláṣí pọ̀ ó gbọ́dọ̀ báláǹsì tí ò bá ti báláǹsì bẹ́ẹ̀ bá ti báláǹsì ayé yóò àfẹ́kẹ̀ bẹ́ẹ̀ bá fi ṣàyé nìkan ẹ̀ tẹ̀ fìfìlẹ̀ yóò àfẹ́kẹ̀ ayé ìgbésí ayé mùsùlùmí ló báláǹsì jù and ask ní appreciate irú nǹkan tí Islam ṣe fún yàn lọ́kàn níjọ́ tẹ́ ẹ bá gbọ́ táwọn bá sọ̀rọ̀ mental health lẹ́ẹ̀kan pé ah but bọ́ọ̀lù àwọn ìsìlámù pé bẹ̀. yes tẹ́ bá gbọ́ táwọn yìí wá ń sọ òyìnbó ti lálà sí ìgbésí ayé rẹ̀ oṣù tó bá bá sàtìgbò dáfọ́sà jẹ tí ilé ayé bá ti dùn nǹkan ṣe àbíkó tó bá gbé bóyá ṣé nùpẹ́ kó tó sọ̀rọ̀ mental health hmm? ìgbádùn tó máa ń pààyàn ah, bẹ́ẹ̀ bídọ́ bá ti sọ pé wọ́n láàyè ní òtẹ́ wàá ló jẹ yẹn wọ́n kan bẹ ní ìsìn òun ti wá jẹun ó tún wá wá ọ̀bẹ ọ̀bẹ títí òun náà tó dá ìtàn mí lọ́tọ̀ fún hàn ẹni tí ní kan kíríkà wọ́n fún yín ní kíkọ́ tiẹ̀ náà láyé ìwò lè ní wàá ṣe ń bẹ sọlọ láwọn èèyàn tó ń sọ ìjáàlù láti èdè ìjára tó ṣe wà lábẹ́ àti kìrìtà àwọn èèyàn ńlá láwọn èèyàn gidi tó ṣe pé títà àti rírà ọ̀pọ̀ di wọn kámọ́nà jọlọ àti agbọ́dọ̀ náà àti agbọ́dọ̀ rà ẹ táwọn tí ó bá ṣe nínú wa àmọ́ ká má ti kó kọ di wa níbi ìrántí Ọlọ́run àti ìrun àti ìyọta hmm? Ọlọ́run láwọn tó ń wá wíyìn kọ yàkọ fún nàyẹwò wọn máa fáyà jọ ibi tá ti ń tà tá ti ń rà yìí wọn mọ̀ pé sẹ́kọ́ndì yìí sí káṣíọ̀n torí pé àwa bàbá rówó náà ń kọ́ ọ agbọ̀dọ̀ ní káṣíọ̀n bàbá wo náà kọ́ halal láti wá aṣọ̀rọ̀ lánàá sí gbèsè ayé èsì mùsùlùmí láyé láyé kí ẹ̀yàn pé primary aim ní life ní kí n lé owó primary kò kò lè jẹ́ primary ìfẹ́ nìkan kan kò lè jẹ́ ẹni bọ̀dé bá kàn sọ kò kàn máa ní ìtọ́jú kò lè jẹ́ primary ìfẹ́ nìbọ̀dé mùsùlùmí ò mọ kí lòun fẹ́ wọ́wọ́ fún tó bá wọ́wọ́ kí lòun ṣe làkàtúntì ìjìnlọ́wọ́ bọ́ọ̀gì bá wọn ọlọ́run gbóge láta zúlù kọ́dà máa abdul atari adan arba ìgísẹ̀ kọ̀ọ̀kan tọ́lọ́ ọ̀bọ̀ bá fi sùgbọ́n rẹ̀ ìgísẹ̀ rẹ̀ ní yẹ onípò wájú ọlọ́run fìdí pa kàfẹ́ àrùn ara tí ó di ni àmàlì yìí owó ẹ̀ ìlẹ̀ ẹ̀yìn tẹ̀sẹ̀bá ibo ló fi rówó wọ̀ sí ìmọ̀ àwọn àpàgbẹ́ ló fi nà sí. tọ́ méjèèjì pàtàkì àmọ́ kí ẹ̀yin náà wá sọ pé ẹ̀gbọ́n bá ti bá àwọn náà fún ẹ̀sìn ẹ̀fẹ́ jábọ̀ lọ́dọ̀ àwọn kan gbọ́dọ̀ máa wúwo nínú wa àwọn kan gbọ́dọ̀ ṣòwò nínú wa àwọn kan náà gbọ́dọ̀ fẹ́ràn owó bẹ́ẹ̀ lómi náà ṣe fẹ́ràn àmà ló ń lẹ́tẹ̀ ní pé kó mọ̀ pé kí wọ́n fi ṣe tọ́lọ́wọ́n fún wa tó bọ́ lọ́wọ́n kò dára náà bákan náà ìsìláàmù yìí ti búlọ́ọ̀kù nǹkan tó bá jẹ́ inclination àtàwọn èèyàn wọn ní bákan làwọn yóò ṣe rí tẹ́ ẹ bá ti try ẹ̀ tẹ́ ẹ káwọn tẹ́ fẹ́ sàwọn ẹ̀ ní bákan náà àwùjọ tẹ́ bá ti ṣe nation tẹ́ bá ní yóò kọ́ lóúnjọ tẹ́ bá ti ní ìdí yókù kódà làá máa ṣe ń sọ kò sí bó ṣe wù kẹ́ máa sọ equality tó ilé ayé ò gbọdọ̀ ṣe tọ́sọ̀ gbogbo yóò ikú ọ̀ níbi igbó ọ̀kálùkù òní ní ìdára wọn ilé ayé fẹ́ parí. gbogbo wa bá lówó bá wá sátán owó tóbi torí pé táǹkì owó ṣe náà ní pé ká fowó ká fi bẹ̀rù mí iṣẹ́ àbí mo wá ní kọ̀ lágbájá ìlú mo fẹ́ fífi mọ́tò mo ní ìlú náà wọ ẹjọ́ fífi rẹ̀. ǹjẹ́ wàhálà ni èmi náà èmi náà wọ ẹjọ́ fífi èyí nídìí owó èmi náà ní wàhálà dé ni àwọn kan ò ní àwọn kan ò ní jura wọn lọ náà ni ẹni tó wà sáré fífi fóun ní ìjòwò ẹ tó wà lókè náà ni ó fi dá lóhùn èyí ẹ jẹ́ ẹ bá jùlọ lóhùn ọlọ́run àfi lè fún wọn ọlọ́run ni wọ́n ń pé bá ti ń sọ̀wọ̀ tó táǹkìrùn wọn ń fáyọ̀ jẹ́ pàtàkì kọ́lá kò fi ìlú kùlú wọn àbùsọ̀ ẹ̀kú níjọ́ náà báyìí ọkàn àtàwọn ojú àti wọn mọ̀ jì wọn mọ̀ jì àwọn yóò wà náà dà wọn ọlọ́run bí èèyàn bá lè kọ̀ǹbá ìméjèèjì èèyàn ṣe bẹ́ẹ̀ èèyàn ṣe tìjárọ̀ èèyàn ṣòwò èèyàn wá nípò pọ̀ ní èèyàn kó bí ẹ̀sìn ọlọ́run àti ìrántí ọlọ́run ọba àwọn ọmọ yìí o ọlọ́run àwọn ọmọ yìí o bí ẹ̀ sílẹ̀ ọmọ lọ́wọ́ àṣà nìkan àná ọlọ́run fi lè san wọn lẹ́sàn-án bí bẹ́ẹ̀sì tí wọ́n ṣe wẹ̀yìn ìdààmú pàtí ọlọ́run ti sàlékún ọlá rẹ̀ fún orí rẹ̀ ọlọ́ọ̀kùn yẹn tó kùn yẹn ṣá ìbẹ̀rẹ̀ ìtàn ọlọ́run bá máa ń pèsè fẹ́ tó bá wù láì lópin láì ṣèṣirò eléyìí náà ìtàbíṣì fún wa pé bí èèyàn bá fẹ́ wo gbèsè ayé èèyàn kò gbọdọ̀ báláǹsì ìrántí ọlọ́run ìwà owó lọ́nà àlàní ìwà méǹsì ń dé fi gbúrò lọ́nà àlàní ìwà míǹsì téèyàn rò pé tó bá pọ̀ tó èyí ló fi ràn sílámù ṣe lọ́nà aláàní ìwà míǹsì àti tọ́jú ìyàwó àtọmọ ìwà míǹsì àti ṣe pé mo fẹ́ ṣe dáadáa fẹ́bí ara rẹ̀ náà ni òun ló fi ṣe pé nínú àdínú islam àti sàbòrà lẹ̀kùn àlìjẹ́nà pọ̀ lẹ̀kùn àlìjẹ́nà tó pọ̀ àdínú sọ̀tọ́ làǹtọ̀ fáwọn sábẹ́ rẹ̀ tó bá gbá ìyá ọlọ́run máa fún kálukú níbi ilẹ̀ fún ibi iṣẹ́ tó bá ti ẹ̀gbẹ́ wọn ó pè àwọn kan ní báàbù sọdá kan lágbájá ránṣẹ́ àbúrò ní màá ti sọdá kan kù òun ó gbà é lẹ́kùn lẹ́kùn bí tó ti wọlé àwọn kan bẹ báàbù tí wọ́n ti tòun báàbù náà fílà ni ẹlòmíì bẹ báàbù tiẹ̀ ní pé báàbù pé tó ìmọ̀ ń sí máa ń láti máa ń kíkọ̀ á ẹlòmíì bẹ báàbù tí wọ́n ti pè báàbù pé ìmọ̀ ń sọ ẹbí ẹbí ló máa ń sọ ẹbí ló máa ń sọkùn ẹbí sábà pé tùmọ̀ ẹ̀ ni pé wọ́n fún wa lọ́pọ̀ tí ó ti fún kálukú náà explore ibi tó rí pé ọlọ́run bá dá ọmọ tó sì rọrùn ó ṣe kí ìsìláàmù rí mi bá a bá ti nírú thinking yìí dáadáa orí ó kárí torí àní ńlá àwọn èèyàn tó máa sórí bá a ṣe wà ní sàlámdìlá àríwá àwọn ọmọ ìyá tẹ̀wé ìtọ́ ọlọ́run bá ṣe rọrùn fún àwọn ìgbésọ̀ gbogbo àwọn tó wà ní prison àwọn ọ̀dọ́ ìjọba làwọn ti dé prison láti owó nìkan yẹn bẹ́ẹ̀ àwọn kan bẹ tó pé àwọn kan lọ síbí àwọn lè fi ìbìkan làwọn náà gbá mú àwọn kan bẹ tó pé ìsìn ìjọ tá a bá kú tán là mọ mọ tàbá dẹ̀ tó kú tán là mọ mọ pé bò ní mọ bára ṣe hmm? àwọn kan bá a fi sọ̀rọ̀ báyìí pé àwọn àfẹsán àwọn kan bẹ tọ́pẹ́ ti ti wọn ò ní í pé anything tí bá ti ṣẹlẹ̀ tó sún ní àgbáyé àwọn ni wọ́n mobilize fọ́ǹdì ti ẹ́fọ́ọ̀tì iṣẹ́ pọ̀ tí ẹ̀ lè ṣe kéde tó kálukú ọ̀sán wà lórí ìgbà bàbá ìṣẹ̀sọ́lá àwọn aṣọ ọ̀sán wọn wá bí àná Abubakar wá bèrè pé yà rọ̀ sùn bàbá wà lẹ́yìn ọ̀dọ́ ṣé nǹkan kan ń bẹ ṣé ìnira ń bẹ ń bẹ ní tó lé ní ìdájú ìyẹn nǹkan àti àbúrò àbúrò ọkọ̀ àmọ́kọ́ lọ́wọ́ sí i. tá a bá pè yẹn ká gbogbo lẹ̀kùn yín náà wọ́n ti pè yẹn èèyàn ẹ̀fẹ́ lè ní sọ́dákọ̀ ẹ̀fẹ́ ẹ̀fẹ́ lè ní náfílà ẹ̀fẹ́ ẹ̀fẹ́ lè ní ànábi ojúlá ẹ̀fẹ́ ń bẹ̀ wọ́n lè pèyàn bẹ̀ wá àdúgbò èmi ànábi ẹ̀nà sọ̀kọ̀ wà ó bá pé wà nínú wọn ni pé ẹni tí ó bá bù bá tó ìwé lè yóò lè sábà yìí pé ní tí yóò fi lè ànábi sọ sílà fúnra ẹ̀ ló sọ ànábi ni má nàfà àní má lu àhàdé má nàfà àní má lu àtúntàkùn owó ẹnìkan kan ò sàǹfààní fún nírú àǹfààní tó wà bá kìí ṣe fún mi. máa nà fààní máa lu ahadi máa nà fààní máa lu ahadi. owó ẹnìkan kan ò sàǹfààní fún nírú àǹfààní tó wà bá kìí ṣe fún mi. ló fi rí bẹ́ẹ̀ wọ́n ní pété abáwo nígbà tó lọ́wọ́ bá sọ̀rọ̀ àwọn ẹni rẹ̀ ní Kùránì Abubakar nìkan ló kọ́ ọ́ ọlọ́run sọ pé wọ́sà ìmìtà nẹ́bù àlùfáà. iná jahannam àwọn ọlọ́run bá bò jìnnà sí ẹni tí ó páyọ̀ ọlọ́run jù ẹ máa wọn tọ́lọ̀ dàpọ̀ ẹ tó páyọ̀ ọlọ́run ọba jù. alẹ́ ni yóò fi máa làwù yẹtẹ̀zẹ̀ ẹ tó fẹ́ yóò mú wọlé báyìí ní ti ń sàkọ̀ mọ́ yóò fún yàn yóò fi yóò yọ kàkà bí sábà ń ṣe wà má lè áhàdìrì ìdáhù mi ní ìmọ̀tì tó nílà ẹni tí ń ṣe ìdáhù ìdáhù tó yòó kò sí ẹnì kankan tí ń ṣe nǹkan yìí fún tó ṣe fẹ́ nìyẹn lè kílẹ̀mù pé á ah, ìdẹ̀ra kan ni mo ṣe fún ọ tí ń san padà. nínú àwọn tàbí àti sọ̀tà ẹni kẹ́kọ̀ọ́ qualify sílé àtàwọn bá tí ẹnìkan náwó bá dàbí sọ̀rọ̀ àfọ̀yọ́ ẹ káwọn sọ pé tó ànájọ òní ní màá pé nǹkan báyìí kò ṣe fún ṣé bàbá ó tọ́ sí náwó yìí bẹ́ẹ̀ bá dákọ̀ Uthman tọ́jú ọba ọ̀hánù sábẹ́ àgbà Uthman fi ọmọ ànájọ tàbí àná rẹ̀ záà àwa náà mọ orí táà fún ìdókòwò ẹ̀ díà àbí bẹ́ẹ̀ bá dákọ̀ Àlì àná ìlú tọ́jú Àlì bọ́ba wà ní ìdòwò àti ń sa owó ń san jọ́ni. káàdì bá tó ìbá fàánà ní ìdòwò nínú kíkí kílà àti kílà bá tó ṣe ń san. wọ́n máa lè áhádé ní ìdáhùn mi ní ìmọ̀tẹ́. kò sí ẹnìkan kan pé ìdẹ̀ra báyìí wọ́n ti fún tí wọ́n á fi owó yẹn tán fi ń san ìlànà ìbọn wọ́n ṣe bí i ààrùn. ju pé kéèkàn fi ń wojú lọ́lọ́run wọ́n lọ sọ̀rọ̀ fàyà tán ọlọ́run sì yọnu sí. Mm. ní pé ẹnì kan kọ́dà àwọn sàájà náà yìí mà pé kò sẹ́ni kan tó bá bùbá. àmọ́ ara táwọn bá gbèsè ìgbà àwọn sàábì ìlú pé ẹni tó bá tà ní màálù náà ni ó sì tàgbà ká. àyíkò tó wo bàrà lálá ní àdàdà lọ́wọ́n bá lówó náà fẹ́ yọ̀gà ká. èyí tó yà níyàn àjọ ipò ọ̀bẹ àníyàn yìí àwọn ọ̀bẹ táwọn tó ń owó iṣẹ́ nǹkan kékeré islam kékeré oṣù ó ní purpose ìdílé ìdàgbàsábà ọ̀sẹ̀ ìmọ̀ta. ọlọ́ba á jẹ́ ẹni páàsì méjèèjì à ẹni tí ó bá ní àwọn ẹ̀dá ọlọ́run ẹ̀wọ̀n gbàgbọ́ gbàgbọ́ yóò kéré o yóò kéré o yóò kéré o òní pé nínú àwọn nǹkan táwọn èèyàn fi gba pòlọ́dà ní sọ̀tà bá mi sọ̀tà kiri, bá mi sọ̀tà Usman wọn fẹ́ lọ sí gásọ́tà bókù wọ́n nílò owó wọ́n ń da owó fún kálukú ṣe fa bá fi gbé kó kalẹ̀ wọ́n máa gbé kó kalẹ̀ nígbà tí òsùnmánù dé níbi òsùnmánù kó kalẹ̀ ó nípa sẹ́wọ̀n pé bá bá ti ń ta àtúntò láwọn bá fi lòlù fún ìkòtò bí wa sẹ́ gbogbo táwọn bá ti gbin tó ní ìkókó wa kò tó tí òsùnmánù kó dé ẹ́ kì í dògbò tóun ní nígbà tó òsùnmánù wa kó kalẹ̀ ta á ànágbèwà wọ òsùnmánù báyìí náà nàbí tó púpọ̀ nàbí ni mà bàbá ọ̀sùnmáàna mà fà àlàbàdà yọ gbogbo tó tó wọn bá fi lè ṣe lẹ́yìn òní tó ṣe lọ àbí tó ṣẹ̀ṣẹ̀ tó ṣe ní sẹ́yìn kò lè ní lára lọ́n ṣàmójú òun owó náà ló ti ṣe ṣe wá ní bá ṣe wá fowó ṣe nǹkan rẹ ní àbá fowó ṣe nǹkan bú ṣàjáfó tòun náà tó ní owó ní fúlẹ́ǹsì bú ibi tó nípa sínú bọ́lá bá ti fún ìyàtọ̀ owó tó bá fi ṣe nǹkan bú ha ah, yóò di jọ́ kìí àwọn àgbàgbọ́ béèrè pé wọ́n ru òkè báyìí lẹ́tẹ̀ wọn náà ah, yóò mọ̀ sọ́rọ̀ sọ́rọ̀ lọ́gbọ̀n mọ́ òṣè lẹ́yìn náà sọ̀rọ̀ bọ́ọ̀ ló rántí fún ọ rántí gbàgbé wọ́n ló rántí bẹ́ẹ̀ yẹn one thousand gbogbo ọ̀nà látàkálẹ̀ láti ìgbà ah, àwọn ọ̀bá ti fàájì gàánù wọ́n jẹ ti wọn náà mọ́ wọ́n ló kọ́ jẹ sọ́kọ́ àbálà yìí bówó ṣe lè tún nǹkan ṣe ló ṣe lè bà nǹkan jẹ́ ẹni bọ̀dì tó lọ́n bá rọ̀ lọ́rọ̀ tó bá lọ lè fi ṣẹ̀ṣẹ̀ ọlọ́run a ọlọ́run bá kó sáànù ó sì bẹ́tà kí ẹ máa ní bẹ́tà kí ẹ máa ní o bẹ́tà kí ẹ máa ní o ọlọ́run bá kó kúrò wá lọ́rọ̀ kó wájà lè fi ṣe kẹ ẹ kúrò wá lọ́rọ̀ kó wájà lè fi ṣe kẹ اللهم صل على محمد وعلى ال محمد كما الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله anabi sallallahu alaihi wasallam anabi sọfún àbí sàbùkù ni ọ kóla náà sọ sọlá sọ pé anabi náà wà kọlọ́n ọba sọ fún anabi wà dá kọlọ́n dá ọmọ mẹ́ta báyìí tó bá dúró àlùkò yá má ọlọ́run wọn bá wọn jẹ pé dàbí pé èmi ní ìdẹ́rẹ́ gíga ni àwọn òdùró báyìí èmi gẹ́gẹ́ ní ìmọ̀ àbùjú wọn lẹ́jọ́ kọlọ́n bá gbìyànjú lẹ́jọ́ ìrìlẹ̀ wọn nígbà tó dàpọ̀ alákọ̀ọ́kọ́ rọ́jò lónìí àtọ́ bí ìlú màgàdà. èèyàn tó ṣe wípé bí ilé ó fún yàn pẹ̀lú mi ọmọ àdàlẹ̀ kí ni mo fún yàn pẹ̀lú o ládéhùn pẹ̀lú èèyàn àdéhùn kọ́ńtrákì àbí àdéhùn ẹ̀jọ̀ ní covenant tẹ̀ pọ̀rọ̀ síbi kan ẹ wá fọlọ́wọ́n ọba sí i ah mo fọlọ́wọ́n ọba jẹ ibi tá a fi sínú mi wá kẹ́ni yẹn wá trọ́ọ̀sì ẹ̀ tó kó dákọ̀ náà òun jù rálẹ̀ tó gbé ní mùsùlùmí gbọdọ̀ rí mo gbọdọ̀ dákọ̀ lọ kí ẹ̀ má dùn mí wákàtí wa yóò dùn mí má dákọ̀ lọ wọ́n wá ló kọ́ lọ láti fi ẹ̀sọ́ yìí. رجل أعطى بي هم كذا ẹni tó fún yàn ládéhùn ó fún yàn ní covenant ó fún ní contract ó wọ́n jọ pọ̀rọ̀pọ̀ síbì kan pẹ̀lú ọlọ́run ọlọ́run gbà wàláhì ìní ṣe bẹ́ẹ̀ wàláhì bó iná náà láti ṣe wàláhì bá ti ṣe náà nù wàláhì ó dákọ̀ ọlọ́run torí ó dákọ̀ ọlọ́run ni wọ́n fi trust ẹ̀ àwọn èèyàn tí wọ́n jura alẹ́ ọ̀nà dákọ̀ lọ nítorí òun náà ni ó ṣe wọ́n mọ̀ dára ìyẹn wá dáa ni ọlọ́run bá jọ àlùkò yà á mọ̀ nínú àwọn tó ń wó bàjá kìí ṣe nǹkan kékeré ni pé kéèyàn ní governance pẹ̀lú èèyàn tó fi kọ ọkùnrin tó fi kọ obìnrin bó o bá ní governance pẹ̀lú obìnrin náà pé mo fi ọlọ́run ọba jẹ́ pé nǹkan tó ní níṣẹ́ mi ò ní ṣe àbí bá ti ṣe ìyá láti ṣe èyí gbọ́dọ̀ mú iṣẹ́ ní o ọ̀rọ̀ pé mo dákọ̀ ọlọ́run fún yóò lọ sùn dànù pé èèyàn bá ti kọ́ ọlọ́run ọba nìyẹn fi fún yàn ládéhùn èèyàn gbọ́dọ̀ dalẹ̀ o bó o bá ti mọ̀ wípé ó dalẹ̀ ẹ̀ má dàkọ̀ ọlọ́run má dàkọ̀ ọlọ́run lọ́jọ́ àtọ́bí òun ìsìláàmù fi fojú kiri wo pé kọ́dà pé pé kéèké nísìnyàn lẹ́ bá bá ládé àníjọ jarun àníjọ sílẹ̀ yàrá láyéláyé ìgbọ̀nà pé àkùnrin ah, pé ìsìláàmù yẹn ní padà ràn lọ́wọ́ ẹ̀já láyé àwọn ológun lẹ́yìn bàtà ń fọkàn balẹ̀ tán ẹ sọ fáwọn tẹ̀lé ọ̀dọ́ aládùn pé sọ àdéhùn wa àfẹ́mi sẹ́yìn ẹ̀hìn lẹ́yìn tí wàá jà mí àwọn bá fi lé láti ẹ gbọ́dọ̀ ọkọ yẹn jù ẹ̀. pírẹ́sìpù tẹ ẹ gbọ́ pé níta à ń lò ní international relations Islam ti wà lórí ẹ̀ ti pẹ́ wípé àwọn kan bẹ tí wọ́n ní diplomatic immunity pé lágbájá ìpele jọta wa àmọ́ tó bá ṣe pé ó bá ti wọ̀lú ìdí báwa náà la fún lọ́kànbalẹ̀ pé ó lè wá àlejò mẹ́ta fún ìsìláàmù ti wà lórí ìdúpọ̀ fọ́nà fún kéde àwọn nǹkan yìí náà ló wọn ọba fẹ́ ra àwọn mùsùlùmí ṣe nínú àwọn tàbí ànẹ́bí ẹni padà tàbí ànẹ́bí ni o nínú wọn à ń pè nǹkan ní àbúrò ọ̀fẹ́ ó padà di ẹrú fún àná ẹrú pẹ̀lú ìṣẹ̀fẹ́ ànábì lọ sí Madina sọlá rọ ṣẹlẹ̀ àwọn kùrẹ́ẹ̀ṣì àtànábì náà ti jọ máa ń exchange letter correspondence ẹ̀ ṣe sáà tó ti fi lé àwọn ilé kéèyàn jẹ́ mùsùlùmí ò sọ pé kéèyàn má jọ ọmọlúwàbí wọn kò ní máa ń ìtú ọmọlúwàbí yẹn jù àwọn èèyàn èso ìsìláàmù wọn dáadáa ní máa fi ń le fún ẹjọ́ tó máa fi ń tù bá ní bá ìrì kọ̀ kéèyàn bá sọ ìsìláàmù séèyàn dáadáa ẹ kò ṣe dáadáa nígbà tó ti di ìṣúnjọ́ bá bá àwọn èèyàn ṣe tẹ́lẹ̀ yóò gbọ́ yìí kò ní òkú tó kú ojú èèyàn kù àmáwò yìí ṣe dáadáa tó tó di pé jọba sọ nógún èrè ní ẹ̀ bá jẹ́ aládùúgbò ní sèmọ́sálà tó ṣe pé kí nǹkan bá ṣẹlẹ̀ nínú kọ́ńpáàkì ìwọ náà wọ́n rí pé òun máa ń ṣe dáadáa ìwọ ló gbà ló ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ tó bá di jọ́nà àti mùsùlùmí àtẹ́ntẹ́ ṣe mùsùlùmí táwa sọ wípé irú àwọn tó wà mí òun wá láwọn fẹ́ ṣoore fún ọ ẹ̀wọ̀n fún ọ ìyẹn dáadáa ni ọ òun wá pé ọ sí nǹkan tí òun ò mọ̀ pé kò yẹ kí wọ́n ṣe ṣe àkóyọ̀ kẹ́sì dáadáa ṣe ọ bóyá ní sinmi bá mista tí nǹkan kan ẹ̀ṣọ́ àdá mú tí ọmọ mi ń ṣe kí nìyàn tàbí à ń ṣe lẹ́dẹ̀ ni mo á ní kéwìn náà gbọ́ tí ìwà fún yín sẹ́mọ̀ nígbà tí ìdààmú ìmọ̀ wò pé àṣùnà ló pé èèyàn kú yóò ṣe báyìí téèyàn bá ti ṣe dáadáa kọjá síjọ ilé ìrìn tó dé oṣù bá ń sọ àwọn ìṣẹ̀lẹ̀ yìí kò ní rò tó kó jẹ èèyàn kù àmọ́ àwọn èèyàn jọ bẹ́ẹ̀ kẹfì ṣòwò dáadáa kò ní ṣe ńjọ tí ó wà á fẹ́ dáadáa aburú wọn fi pàdé yóò wá tinú bàbá eh, ṣe níbi wọn ìwà mùsùlùmí burúkú náà ìwọ ló burú lájọ yìí ṣe dáadáa kalẹ̀ sọ́dà ìjọ tó bá ṣe ó ti ṣàlàyé there's nothing àwọn ìṣẹ̀lẹ̀ eh. yóò bọ̀ fún àìsàn dama is such good a man ó tó yàrá lọ́sọ́ àwọn ìṣe àmọ́ ká lóko náà máa ń fẹ́ tó bá bẹ̀rù lóyìn abú olùkọ́ wọn kò kí ṣò dáadáa tẹ́lẹ̀ èèyàn máa ń gbé ìwà àyàn káàkiri inú Islam èèyàn gbé pamọ́ ìjọ tó nìyẹn

bó o ṣe rá nípa ànábì rẹ wa sọlọ la ọ̀rọ̀ sọ bẹ́ẹ̀ sẹ ìjà tí o rá ànábì tọ lọ́wọ́ ní fìfẹ́ ṣe lọ́kàn ó ní bó o ṣe rá ànábì sọsọlá bólúkì àti kọlìbì là sáà sí wà mí lọ́kàn ṣe á máa di mùsùlùmí bọ àwọn kùrẹ́ṣì wọn ra wa ṣébi tó bá trọ́ọ̀sì ẹ̀wọ́n bí náà ṣègbè ní ni kùrẹ́ṣì ẹni tá trọ́ọ̀sì wọn sọ́dọ̀ mùsùlùmí ẹni tá lábúwọ̀ wọn lọ́kàn fàkútù yá Rasulullah mo ní òjíṣẹ́ ọlọ́run wà náà ẹ̀mí wàlọ́hì là áàrùjù ilé ìlú àbàdà mi ò ní padà sọ́dọ̀ wọn mọ́ mo ti ní mùsùlùmí àwọn lọ́ọ́ ẹ gbọ́ ẹni ká ṣọ́ọ̀ṣì wa sáàmà pé kò à ń rí ni lọ ó padà sálàbà lọ ó padà lọ ìní láàárín ìbí pa àdéhùn tèmi bá ṣe pẹ̀lú ìyẹn bí tá fọ̀rọ̀ sí èmi pírẹ́kì àdéhùn ni pé ìwọ èèyàn wọn nìwọ jẹ́ àdéhùn ni pé wọ́n tọ́ọ̀tẹ̀ wọn fi ràn wá àyọ̀jọ́ nípa jọ dínì pé àwọn fún lówó wọ́n fún kí nìkan tó ń hùn hùn nọ̀nà àwọn ọmọ ọwọ́ àwọn ló ń ṣiṣẹ́ láàkíyèsí bí a kọ́bánàtì wà ní wọn èmi bíríkì èmi jàmbá wà láàbísù lùbúrúdà ẹni tó bá jẹ́ mẹ́sẹ́njà tán bá náà ní èdè mọ́lẹ̀ mẹ́sẹ́njà gbọ́dọ̀ dáṣẹ́ padà òun lẹ́sìn òun ni wọ́n rúbìn diplomatic man to immunity pé lágbájá yìí sì ó ní mínísítì wọlé kọ́dà ó bá ṣe wàhálà ńkọ́ á ti kó débi tí ń lọ náà ká kú dídì ẹ̀ hmm? lọ́sìn pé nàìjíríà lọ sí gidi ọ̀hún tó lọ gidi kẹ́yà kò lè gidi ẹ̀ ní ní britain torí pé áàdù bẹ̀ láàrin nàìjíríà àti britain ẹ̀ ò ní wọ́n ń lò tó bá ti fẹ́ tẹ́nìkan mọ́ ó kà á mọ́ ibi tí ò sí áàdù torí tó bá ti lè ṣe otherwise yóò jẹ́ ọ̀bọ̀ people will never trust you again your situation will be what will be severe àbí èmi ìṣàdéhùn àdéhùn èmi break ẹ̀ pé ìjà báyìí wọ́n lára tó sọ̀tọ̀ òyìnbó tó bá sì náwó àfẹ́ ìdè mọ́lẹ̀ àwọn ìgbà tó sọ̀tọ̀ wà láti ẹ̀rọ̀jẹ̀ padà fàyín káyọ̀ fi násìkà lẹ́bi fi násìkà ká tó bá dọ́nà wọn tán irú tó wọn fi ní ìṣòro tó wá tó bá àwọn ọ̀sẹ̀ bá sàn padà di wá padà wá. wọ́n gbà hàbà wúrọ́ fi mú wa lọ nígbà tí mo lọ sọ fún ma àtẹ̀yẹ́tù nàbí yẹ sọ́dọ̀ àṣọlá wọ́n wá sákò lọ́dọ̀ padà ó sọ wọn fà sílámù òun wá sá sílámù àbúrò hmm? bí èṣe mùsùlùmí nígbà náà kálá kìí ṣe lágbáwá coptic coptic egypt tọ ṣé ìwà ìfáàní sọ sáà bàbá ẹ̀sìkò ìtẹ̀rí nínú ìtọ́gbà islam jọ ní ìlọ hmm? bẹ́ẹ̀ kọ́ ẹ̀rìjẹ̀ padà ta nǹkan àti ìnáṣíkà lẹ́bi ìfì ìnáṣíkà láàánú fàràjẹ̀ tó bá dọ́dọ̀ wọn jẹ́ kó yanjú àlámọ̀lẹ́ tó wà láàrin yìí náà bẹ́ẹ̀ náà bá ń ṣiṣẹ́ fẹ́ni tí ì ṣe mùsùlùmí tẹ́ǹtì ṣe mùsùlùmí wá rán ọ tó jẹ́ mùsùlùmí ọ wá ń dúpẹ́ mùsùlùmí ẹ̀ méje akópa ìfọwọ́ ìgéǹtì rẹ̀ láàmú gbá ó. ìyá náà ló yẹ kó yóò yíwà pèpèrè ọlọ́run náà á fàjọ yí rẹ̀ bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́ tún lọ́sẹ̀ نسأل اللهم بأسمائنا الصالحة واسمع بنا وجعل الوارث منا ويسرنا لمن ظلمنا واصبرنا من عادانا ولا تجعل مصيبتنا في ديننا اللهم لا تجعل لنا أكبر حمينا ولا مبلغ علمنا لا تسلم علينا من لا يخاف ولا يحمل قوم إلى Thank you. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله